o ò ṣe elédùnmarè ò ṣe tẹ ò jẹ́ kí n kú ò ṣe tẹ ò jẹ́ n ṣàìsàn ò ṣe tí wọn ò dáwọ́ ìbànújẹ́ fún mi ò tó jẹ́ wọn dúró ṣẹ́jú kan fún mi lápèjọ yìí lónìí màá pe aláàjì búsàrí kí wọ́n fún wa ní àdúrà bẹ̀rẹ̀ àṣèyí sàmọ́dún o ọdún ayọ̀ láàmà ṣe àṣèyí sàmọ́dún ọdún ayọ̀ láàmà ṣe o. wọ́n ní ìyá mi patan mọ́ ẹnu ọmọ ọ̀gbá ìyá mi patan mọ́ wọ́n ní ẹnu ọmọ ọ̀gbá ká tó pe ẹni tó kù kò sí ààyè fún ẹ̀fẹ̀ níbi tí a bá ti ń ṣe àṣà a wá láti dára wa nú a wá láti para wa lẹ́rìn lóòótọ́ àmọ́ kò é ṣe ẹ̀fẹ̀ tó bá jẹ́ pé ètò ìgbàlódé gbogbo ohun tí gbogbo wa rí àáfi ṣẹ̀fẹ̀ àáfi àmọ́ níbi eléyìí tá a wá ṣe lónìí bí a ń fọgbọ́n bára wa sòótọ́ ọ̀rọ̀ bí a ń sinra wa ní pẹ́rẹ́ pàkọ́ bí ẹni ń sọ tara wa jí pé tó ká má gbàgbé ibi tá a ti wá ká má gbàgbé ilé ẹ rí i pé lálẹ́ ó lù lónìí gọ̀ǹgọ̀ sọ àmọ́ kí lálẹ́ ò tó lù àwọn ọmọ bàtà yìí dà kún ó gbé bàtà wọn bí wọ́n wà mo fẹ́ sáré pidán mo fẹ́ sáré a gbọ́dọ̀ máa ṣe nǹkan Yorùbá ká má fi àṣà Yorùbá hàn ẹ dúró bí ẹ wà náà bẹ́ẹ̀ náà ni ẹ ti máa jẹ́ mi ṣàlájà kéèké ṣàlájà kéèké. ẹ kárí. Ọyà, ó tó Mọ fẹ́ pidán nǹkan tí mo fẹ́ ṣe nìyí ẹ má jẹ́ ọba yín lẹ́rù o tí n bá sọ pé ní o ibi kálukú yín wà tẹ́ tí ń wò mí ẹ̀yin náà sọ pé wọlé tí n bá sọ pé èjì o ẹ sọ pé ń wọlé sọ pé ẹ̀ta o. ẹ sọ pé ń tí n bá wọlẹ̀ ẹgbẹ́ kakuluku yín lọ́kàn kan ní í sì máa hẹ̀ ní í sì máa bà yín lọ́wọ́ ní Canada ta ló sọ pé rọ́ ni gbogbo ẹ̀yin ẹ dáhùn bí n bá ti sọ pé ení o ẹ pé ń wọlẹ̀ bí n bá sọ pé èjì o ẹ pé ń wọlẹ̀ bí n bá sọ pé ẹ̀ta o ẹ pé ń wọlẹ̀ tí n bá wọlẹ̀ yín àyín ọ̀dọ̀ yín Canada ní ti máa ẹlòmíì tí n bá rí i pé ọ̀sọ̀rọ̀ dára ń tàn máa fọ́ tọ́ ń mọ́ báyìí yọ̀ọ́yà o. ọ̀yá o ẹ̀yin tẹ wà nàìjíríà náà sọ̀rọ̀ ẹ pariwo sókè o ẹni o ẹ pariwo dáadáa ogun òní jẹ <laughs> ogun ẹ jágbe wógun ni ẹ jágbe wógun lògùn òfin jẹ òun dà tàlájà tàlájà ẹ̀yin tọ́lá ayé báyìí o àtijọ́ awé àwọlé alára àjíṣà ogun awọ ọ̀dọ́jọ́rẹ́ àjíjàjà bí ogun àrẹ àṣálànù rápálù sálànì nìdọ́lẹ̀ ọ̀gbẹ́bọ̀n lẹ̀ sókèké lójú ìlànà láti ìkólójú olókolókò lókùnrin ìwòdò. ẹni o ẹni o ẹ sọ̀rọ̀ dáadáa ẹ sọ̀rọ̀ dáadáa o mo ní mojú bá mo rí bá mo rí bá gbogbo àwọn àgbà o ìbá pẹ̀tẹ́lẹ̀ ọwọ́ ń bá pẹ̀tẹ́lẹ̀ ẹsẹ̀ ìgbà tẹ́lẹ̀sẹ̀ tí òórùn tètè pẹ́ lọ́tàn ọ̀sán gangan máa ń kutukutu ẹ̀ ìgbò ìyá mi ò sọ̀rọ̀ gà ẹyẹ nímọ̀ rẹ̀ lẹ́yìn ẹgẹ́ oníbàǹtẹ́ pé lè jà fún gbẹ. èjì sàlájà ha. kejì ó ah, ẹ sọ̀rọ̀ ẹ bògùn jẹ ẹlẹ́ẹ̀kẹta ló ẹ ta ó ẹ ta ó ẹni tẹ́ palẹ̀ ń wà yín náà ẹ wá wọlé ẹ wá wọlé ẹ wá wọlé. gbogbo wọn tẹ̀ ń wò yìí o àwọn onílù wa nìyẹn òun bàtà ni wọ́n eléégún bẹ láàrin wọn oníjó bẹ láàrin wọn àní lónìí lálà kó tó di pé wọ́n wá wọlé wọ́n wá bẹ̀rẹ̀ gudugudu méje yàyà mẹ́fà ẹ̀ máa lọ náà ohun tá a wá ti yàn yìí lónìí à ń ṣe àjọ̀dún àṣà yorùbá kò sọ́ra. ṣé àgbọ̀n àgọ́fẹ́ yẹn ti kú ẹ wo microphone náà. yorùbá cultural festival là ń ṣe àwọn wo ló sì ṣe agbátẹrù ẹ̀ bí ọba sí ní tó ṣẹ̀ṣẹ̀ iṣẹ́ iṣẹ́ lásán bí àjọ̀dún bá ń nà tí gbọ́ngbọ́n kan sí àwọn èèyàn ní ṣe àwọn èèyàn lágbátẹrù ẹ̀ ẹgbẹ́ tí ó kalẹ̀ sí Canada Ọ̀kín International Club èmi kọ́ ni wọ́n ṣàlàyé èmi kọ́ ni wọ́n ṣàlàyé ọdún ta a dálẹ̀ ìdí tá a fi dálẹ̀ kí la dálẹ̀ fún kí lójú rí ngbà tá a dálẹ̀ kí nìkan tá a ti ń bá lọ kí la ti ń bá bọ̀ kí la fojúsùn wa nígbà tá dálẹ̀ ǹjẹ́ àfojúsùn wa nígbà tá dálẹ̀ ó ń bọ́ sí i ń pe ààrẹ ẹgbẹ́ yìí káfàtà àmọ́ kí n tó pe ààrẹ ẹgbẹ́ yìí káfàtà ó pe jòbátò àní bẹ lára tèmi náà kì í ṣe bí wèrè àní kó fún mi lélẹ́sẹ̀ mo fẹ́ jó mo fẹ́ jó mo fẹ́ jó mo fẹ́ jó mo fẹ́ jó ìlú tó lù tán nísinsìnyí mo fẹ́ jó táwọn ọmọ nìjó kí wọ́n mọ̀ pé àyèfàgbà ṣe nǹkan náà àáfi jó ni àáfi jó ni. ẹ ẹ ah bàbá lọ́wọ́ mi kéde rèé. ọkùnrin tó ń sun rárá fọkùnrin àkọsẹ́ ní ṣe àṣà wa àṣà Yorùbá ó dùn gbọ̀ngbọ̀n kan sí tá a bá ń tú palẹ̀ láti òní dọ̀la àní tú tán àmọ́ kí n tó máa tẹ̀síwájú máa pe kéńdèrè kó kọ́kọ́ wá tiẹ̀ dá wa lára yá kó kí wa kú ọdún kó yìn wá ká tó wá padà sórí ètò kédèrè lálẹ́ òbí àṣàrà òjò. ìyá yìí ni wọ́n fẹjọ́ níjọ́ ọmọ tinú ọ̀la o olùrìbàrí bá mo rí bá orin mi kéde rédé ẹyẹ wákàtí jogun aláré lukeke fóògùn jẹ́mọ́dé inú bàbá fẹ́ ṣeré wa bàbá fẹ́ sọ̀rọ̀ àṣírí ànímọ́ àti ní ọgbọ́n lórí ọmọ ẹ̀rú mọ́sá gbogbo ọmọ kí gbogbo ọpẹ́ àkú ọdún o àṣeyíṣà àmọ́dún kájọ péjú sọdún tẹ̀mí ìtòwó tọmọ tàìkú tí ṣe baálé ọ̀rọ̀ ọlọ́dún ní mọ́dún ẹ̀ lọ́dún bí ọdún bá ti dé elékùnkùn ní mọ́dún rẹ̀ lálárèrè oyin ní mọ́mọ́ tiẹ̀ nínú afárá oyin àṣeyíṣà àmọ́dún kájọ péjú sọdún tẹ̀mí ìtòwó tọmọ tàìkú tí ṣe baálé ọ̀rọ̀ ọdún yà gbé wa àṣewàṣewò àṣewàṣemọ ẹja mọ rántí ilé o wa tẹ́ ẹ wà ní Canada ẹja mọ rántí àṣàtìṣe àṣàtìṣe oníbàjẹ́ láwọn Elédùmarè ọba tó jọ bí gbogbo wa èmi kẹ́ndé èrè lóde ẹ̀yẹ ìbáka ègún aláre mo kí yín pé ẹ kú ọdún àṣẹṣe àmọ́dún gbogbo wa pátá lájọ sọ̀rọ̀ mi ìsìn tọdún tọmọta èkú ti ṣe baálẹ̀ ọ̀rọ̀ adúpẹ́ oríire rẹ ni alábí àti dúpẹ́ oríire rẹ ni àwa ń sọdún àwa lónìí o adúpẹ́ oríire rẹ ni sẹ́yìn gbọ́ adúpẹ́ oríire rẹ ni àti dúpẹ́ oríire rẹ ni àwa ń sọdún àwa lónìí o adúpẹ́ oríire ni gbogbo èèyàn wá tẹ̀ ní Canada o ẹ má ṣe gbàgbé àṣà àtìṣe lágbára ọlọ́wọ́n ọba àṣà àtìṣe oníbàjẹ́ bá mi sàmì àṣẹ àṣà àtìṣe ilẹ̀ Yorùbá ebi àjọ ń ṣe ni èmi kéde rẹ lóde ẹ̀yẹ ìbákàtí jẹ́gun aláré alábìkẹ́ kó lè bọ̀ wálé kẹ́múre bọ̀ wálé gbogbo ẹ̀yin tẹ́wà ní Canada. Eba. ṣẹlẹ̀ Yorùbá ebi àjọṣe ni ọdún lọ́wọ́ yìí eré ọdún lọ́wọ́ yìí mo kí gbogbo yín pátá ah, ẹ̀rọ pèrè délé. ṣe gbé wá o. Alábí ìṣẹ̀ṣẹ̀ gbé wá o. Àṣàyí gbé wá o. Àti dúpẹ́ ọlọ́run, mo dúpẹ́ ọlọ́run, ìṣẹ̀ṣẹ̀ gbé wá o. Àṣàyí gbé wá o. Àṣàyí gbé wá o. Adúpẹ́ ọlọ́run, àṣàyí gbé wá o. Mo fẹ́ pé Alájà Tìjání tí wọ́n jẹ́ ààrẹ ẹgbẹ́ ọ̀kín international club bó ṣe ń bẹ nàìjíríà ló wà ní canada ló ní london ló wà lamẹ́ríkà ló wà káàkiri àgbáyé mo sì mọ̀ pé bá a ṣe ń ṣe ti bí yìí náà àwọn náà mọ̀ máa á rí nínú ọ̀kọ̀ọ̀kan ní àwọn ìlú yìí tí wọ́n tẹ̀lé wa tí wọ́n wo ohun tí à ń ṣe mo pe Alhaja Tijani kí wọ́n bá wa sọ̀rọ̀ báwo lẹgbẹ́ yìí ṣe bẹ̀rẹ̀ kí làfojúsùn wa gbogbo nǹkan tí mo sọ látẹ̀ẹ̀kan ẹ bá mi pàtẹ́wọ́ àbí ká dá muso fún màmá muso muso muso muso muso muso muso muso muso muso muso muso. ọ̀kan nínú àwọn nǹkan Yorùbá ẹ jẹ́ kí n kọ́kọ́ padà sórí ọ̀rọ̀ tí ààrẹ wa bá wa sọ. mo ní nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí a ṣe àgbékalẹ̀ èyí tó túmọ̀ sí pé èrò yín àti àwọn eré tá a gbé wá fún yín ó bá èrò yín mu nǹkan tá a bá sì ti pè ní àṣà Yorùbá tó jẹ́ pé a tọ̀ ọ́ bí wọ́n ṣe ń tọ̀ a ṣe bí wọ́n ṣe ń ṣe yóò rí bó ṣe yẹ kó rí òun ló jẹ́ kí èrò wa ó papọ̀ a mú àwọn orin bíi méjì dání tí ó jẹ́ orin ìṣínilétí tí ó jẹ́ orin ìrántí ilé fún àwọn ọmọ wa tó wà lẹ́yìn odi a tún wá nìkan tó ń sọ nípa àṣà tó ń sọ nípa èdè ìran tó bá fẹ́ sọnù tó bá fẹ́ parun ibi èdè ni wọ́n ti sọnù a rí i pé èdè Yorùbá ó ti fẹ́ di ohun mẹ́rí pàápàá jùlọ lọ́dọ̀ ẹ̀yin èèyàn wa tó wà lókè òkun àwọn tó tiẹ̀ wà lókè òkun tiẹ̀ ń ṣe àwọn kan wà lókè òkun tó jẹ́ pé àwọn ọmọ wọn èdè wọn ni wọ́n fi ń bá wọn sọ̀rọ̀ nínú ilé ó fún wọn láǹfààní láti jẹ́ káwọn ọmọ gbọ́ àwọn tó tiẹ̀ wá wà nílẹ̀ yìí nílẹ̀ wa ní gangan wọn ò tiẹ̀ wá fẹ́ sọ èdè abínibí mọ́ nínú ilé èdè àjòjì ó ti wá gbayé kan kò wá jẹ́ kọ́mọ ó ní olùbáwí nígbà tí òbí bá ń fojú bọ́mọ wí ọmọ tó bá gbédè òbí ní ọmọ ohun tó bí ń fojú sọ ká tiẹ̀ wá wà ní gbogbogbò ká fẹ́ fi èdè káfàrú ọmọ pé àbọ̀gbọ́ Dékúnlé tọ́ ọ bá pẹ́ o tó dìde ń bi tọ́ wà wọ́n sànńdé àwọn kò síbi ẹ ti fẹ́ sọ torí pé èdè tí gbogbo ayé gbọ́ lòun náà gbọ́ a dání tí a fẹ́ fi pàkíyèsí wa lórí àwọn tó mú èdè wọn tí wọ́n ń yàn lódì tí wọ́n mú èdè elédè tí wọ́n sọ ọ́ dọ̀rẹ́ àmọ́ kó tó ká tó bọ́ sórí eléyìí àwọn ọmọ onílù yìí dà tún máa bọ̀ nínú àṣà Yorùbá ni ijó ìlù àti orin wà a wá ní ìlù lóríṣiríṣi nílẹ̀ Yorùbá a ní bẹ̀m̀bẹ́ a ní kóso aláró a sì ní bẹ̀m̀bẹ́ bàbá àwọn ìlù àgídìgbò ńkọ́ dùndú ńkọ́ ṣẹ̀kẹ̀rẹ̀ ńkọ́ àkúbà ńkọ́ ògìdó ńkọ́ gbogbo ẹ̀ pọ̀ lọ jàǹtìrẹrẹ nínú ilẹ̀ Yorùbá dùn yorùbá dùn àbẹ́yìí tó fẹ́ dàbí gbajúgbajà táwọn àtọmọdé àtàgbà máa ń fẹ́ràn láti jó dáadáa tó yé wọn sí òun ni bàtá òun là ń sọ̀rọ̀ lé lónìí a ní sọ rẹpẹtẹ torí àròjọ́ mùsùlùkù ètò pọ̀ tá a fẹ́ ṣe bàtá tá a wá dárúkọ yìí òun lẹ̀ ń wò yìí ẹ jẹ́ kó ẹ kọ́kọ́ hò pọ̀ ẹ hò pọ̀ ẹ hò pọ̀ ẹ hò pọ̀ bàtá ló ń sọ̀rọ̀ kòwé. àgbẹ̀ wọ́n wí ìgbẹ́ tó wí ìgbẹ́ lójú ó tì kàkà kébi ọ̀pá jàǹdàkú ìgbẹ́ lójú ó tì ó tó. ṣe rí i pé yorùbá kò sí ohun èlò orin àti ìlù tó tó tó pòwe nínú yàtọ̀ sí irinṣẹ́ yorùbá. ẹ dá músòmúsò fún yorùbá ẹ dá músò fún yorùbá ẹ rí bá a ṣe wá ń sọ̀rọ̀ bàtá yìí tá à ń sọ̀rọ̀ bàtá yìí ó tún lẹ́ka lẹ́ka lẹ́ka àbúrò wá ó kọ rẹ lẹ́ẹ̀kan sí. àyẹn wálé àyẹn wọlá lórúkọ mi. kí ló kọ èyí tó gbé lọ́wọ́ yìí. omele mẹ́ta bàtà níjẹ́. omele mẹ́ta bàtà ó yà fi omele yìí sọ nǹkan tó sọ. omele mẹ́ta bàtà omele mẹ́ta bàtà tolongo lu àrò tolongo ọ̀kan rẹ̀ rẹ̀ ó polongo tó tó lù tó tàkọ́kọ́ lù tó tàkọ́ tolongo wáyé ó ní ẹyẹ mélòó tolongo wáyé tolongo kan rẹ̀rẹ̀ oṣù tolongo sóòtò sóòfìrù balẹ̀ tó oho oho ọ dára sí ọ dára sí ó ní ení bí ení ẹ̀ta ńta gbá ẹ̀rin wọ̀rọ̀kọ̀ àrùn gbódó bírò ẹ̀bàtì èlè bírò gbójó lákẹ̀sán gbangbalẹ̀ wà tún bẹ̀rẹ̀ tún bẹ̀rẹ̀ látòrí ibi ẹni oníbi ẹni ẹ̀hẹ́n jẹ́ wọ́n gbọ́. àlùjọ rẹ̀ rà ọmọ yìí má pa mí mo dì ní mo nì ní mo dárúgbó kan lódò mo ní òmù mi lómi mu ó lóhùn òmi lómi mu mo lálàpá wẹ́lẹ́jẹ́ mo lọ́jẹ̀jẹ̀ wẹ́lẹ́jẹ́ bí ìkákò abiyamọ ọ̀dàrú ẹ̀ẹ́dùn ẹ̀dùn ẹ̀dùn ṣé gbogbo ẹni tọ́mọ bàtà lù lọ́mọ jó ọ̀yàjó.